ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له وما يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير كلامه كلام الله واختار الهدي ابي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثات بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار ايها المستمعون القراء السلام عليكم ورحمه الله وبركاته وعليكم السلام ورحمه الله وبركاته آه ibi tí a ti gbé àlàyé ṣúrátù Yúsúf ṣe ní ìlú òun náà ni àlàyé lórí àwọn tí a ṣe ní àná ibi tí a bá dé ní àná òun náà ni àti bí àyàtàtì àdìbàdé 34 eléyìí alásọ̀rọ̀ ṣíyànàmìnà ó ní àwọn àǹfààní àti àwọn ọ̀rọ̀ mímọ̀ tí àwọn onímọ̀ ń wá lábàdà ọ̀rọ̀ yìí ó máa dáa sí àtẹ̀síwájú níbi tí àwọn onímọ̀ ń wá yìí àmọ́ ká tó lọ síbẹ̀ yẹn á gbọ́ èyí a sọ̀rọ̀ lé lórí ibi tí wa tó sọ pé نسوة في المدينة امرأة العزيز تراود فتاها عن نفسه أعوذ بالله من الشيطان الرجيم وقالت امرأة العزيز وقال نسوة في المدينة امرأة العزيز تراود فتاها عن نفسه قد شغفها حبا إنا لنراها في ضلال مبين نعم. فلما سمعت بمكرهن أرسلت إليهن فلما سمعت بمكرهن أرسلت إليهن وأعترت لهن متكئا وأعترت لهن متكأا وآتت كل واحدة منهن سكينا وقالت اخرج عليهن فلما رأينه أكبرنه وقطعن أيديهن وقلن حاش لله وقلن حاش لله ما هذا بشرا إن هذا إلا ملك كريم نعم قالت فذلكن الذي لمتنني فيه ولقد راودته عن نفسه فاستعصم ولئن لم يفعل ما آمره ليسجنن وليكونن من الصاغرين قال رب قال رب السجن أحب إلي مما يدعونني إليه طيب. وإلا تصرف عني كيدهن أسب إليهن وأكن من الجاهلين نعم فاستجاب له, فاستجاب له ربه فصرف عنه كيدهن إنه هو السميع العليم نعم gẹ́gẹ́ bí a ti gbọ́ yìí a ti mọ́ àlàyé wá ní àná lórí máàna ìjìmọ̀ ìṣúnmà èyí tí ó jẹ́ gbogbogbò general meaning àmúwa a tó wá mú àwọn àǹfààní àmá àǹfàní táwọn onímọ̀ mú wá ọ̀pọ̀ rẹpẹtẹ débi pé tàbá mẹ́ta ju àyà tí wọ́n kà fún àyí náà náà láti parí Ramadan a máa bá àwọn àlàyé wọn lọ náà àwọn ọ̀kan tí wọ́n bẹ́ náà àlàyé àwọn onímọ̀ pẹ́ pé sí pàtàkì jùlọ àwa ọmọ akẹ́kọ̀ọ́ tá lọ́kùnrin àti lóbìnrin abùkátà sí àwọn àǹfààní àwọn olówó iyebíye àwọn nǹkan àmúsọgbọ́n àmúsinlọ́run tí ń bẹ níbi àwọn àyà yìí wọ́n sàlàyé fún wa gẹ́gẹ́ bí aṣìkà ní àná gẹ́gẹ́ ìtàwọn onímọ̀ mú wa ń bẹ̀rẹ̀ wọ́n sálàyé pé ìtànẹ́bí Yusuf tó pàṣọ ìtàwọn tí ń sin ọlọ́run ọba ẹ́ ìjẹun pàṣọ ní àwọn anẹ́bí ọlọ́run inú àwọn ẹni tí ń sin ọlọ́run ọba bọ́lọ́run ọba Allah subhanahu wa ta'ala bó ṣe fẹ́ àwọn ẹni rí àwọn pàṣọ àwọn nǹkan yìí àmọ́ ní nǹkan ti le tó ọ̀padà ìrọ̀rùn ní ìrọ̀rùn bá wọn ọlọ́ba kọjọ jáde ó fi rọrùn ó fi bá wa náà ẹ̀rọ ah, nọmba kí láti lánà ó ní nọmba tí sì ní àti máa gbé nínú àwọn àǹfààní ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹfà ìjẹmọ́ fún wa wọ́n ní alìjáhìlú alìjáhìlú kama yutlaq ala adam tàbá sọ pé àìmọ̀kan kàmà yúfla adam a máa ń lò fún èyí ẹ́ ọjàtọ̀ símọ̀ òun la ní àìmọ̀kan ìdákéjì mọ̀ òun la àníbí Yusuf a nígbà tó sálàyé pé àti mímọ̀ ilẹ̀ ìrìnà ní ilẹ̀ ìkí ẹ̀wọ̀n ń gán ohun mi ti kí n lọ sí nǹkan abúrújẹ́ ní ṣe lọ torí kí ìyàwó ti ọ́ ó dá mọ́ jùkọ́ lọ tẹ́ lọ́wọ́n bá lọ kàkàkẹ́ fi ní sẹ́wọ̀n kàkàkí ń sí tẹ́ ní ṣe ìní ṣe abúrújẹ́ ní ṣe ẹ̀wọ̀n tẹ́ fi jẹ́ rúbà mi ẹ̀ mi ti táà ti wọ̀ irú ìsìlá níbi Yusuf kí ló sọ nígbàtí ń sọ pé àwọn ah, ti dẹ́wọ́n ní pé ọ́rọ̀ ọ̀rọ̀ bí ọlọ́run ọba àtìsí náà hapò ìlẹ́yà tí mọ̀yẹ̀dà ìrìnà yìí ní ìfẹ́ wípé tí ẹni ṣe wàyí dá tẹ́sí fún à ń ní ṣèyídà hóní àpò ilẹ̀ yìí náà wà ápò nàìjà ilé ó ní kí ìwọlọ́wọ̀n ọkọ̀ bá gbé èsè wọn kó fún mi kó gbé mi borí èsè wọn àpò ilẹ̀ yìí máa padà tẹ́tẹ̀ tí wọ́n ń ṣe òun títí ẹni ń ṣe òun ó súnmọ́ tẹ́lẹ̀ ní ọlọ́bẹ wàá fún mi ọjà ìlú nígbà tí wọ́n bẹnu àwọn aláìmọ̀kà wọn ni tẹ̀mí kí àníbi Yusuf ó wà nàbí yóò mọ̀rọ̀sálò àníbi ọlọ́wọ́ bá ní mọ̀rọ̀sálò ẹni tí wọ́n ránṣẹ́ sí ni ránṣẹ́ àtọ̀dọ̀ ọlọ́wọ́ bá wọn bá tó tún lè já láìmọ̀kà bí onímọ̀ náà ni wọ́n fẹ́ sọ àlàyé àlìjáhàlì tó gbé wa sílẹ̀ nìyẹn o wọ́n ní àlìjáhàlù àìmọ̀kan yìí kàmà yútlap àlà àdàmìlẹ̀ ẹni yútlap àlà àdàmìlẹ̀ yútlap àlà àdàmìlẹ̀ ẹni wọ́n máa ń lò fún àìṣe sùúrù yọ́nì ẹni tó mọ̀ nǹkan

ọ̀sùn ìrìn ẹ̀yìn máa ṣe tí wọ́n wà á fún ìrìn ìjà yìí nígbà tí aláìmọ̀kan ọ̀pọ̀lùhú aláàrínsùnmá fàárínsùn bí yóò sọ̀rọ̀ sí ìbáǹsùn jà ìlú rẹ̀ ó ní ìgbà tá níbi yusuf gbala ń challenge àwọn ọmọ ya rẹ̀ rẹ̀ ìdáhùntún jà ìlú tó bá yọpẹ bá sáì mọ́ta bò ń bèèrè lọ́wọ́ ìlú ẹgbẹ́ wọ́n mọ̀ ọmọ tí wọ́n ṣe náà wọ́n gbàgbé òyìn olè gbàgbé ní bí èèyàn tó wà ní ẹbí tẹ́lẹ̀ ẹgbẹ́ jáde tẹ́lọ sí bẹ́ẹ̀ tẹ́tẹ́ ó sáì mọ́ but àníbi yusuf ẹmọ pàtí sí wọn wọ́n ní lẹ́yìn ìlànà fi bẹ́ẹ̀ ní kàádà nílẹ̀ àìlú gbogbo ayà táà mú wáyìí ìmọ̀ òtúmọ̀ sí pé kìjọ pé àìmọ̀kan òtúmọ̀ sí pé èyàn onímọ̀ àmìyàn ń ṣe tí aláìmọ̀kan wá sọ́yẹ̀ di aláìmọ̀kan ẹni tó mọ́ fẹ́ kó ṣe tí ó ṣe sùúrù àtẹni tó gbàgbé àtẹ́sọ́ tó ń ṣe bí ẹni ó gbàgbé táwa rán létí gbé mọ́tàjá hálà o ó dà ipò mọ̀ ni àbí so òun ni pé àìmọ̀kan kìí ṣe gbóyìn onímọ̀ nìkan ni wọ́n máa ń lò fún kíní o wọ́n máa ń lò fún kí wọ́n máa ṣe sùúrù wọ́n máa ń lò fún kí wọ́n zọ tẹ́lọ́n tí wọ́n bá ti lẹ́sẹ̀ aláìmàkánì wà yí nàmà huwa adamu lahamadu bí i wọ́n ní ó túmọ̀ sí pé ó ju ẹni tí ó mọ̀ rárá lọ ẹni tó ni ó ju ẹnìjọ́ máa rọ̀ ẹwù náà tí ẹ bá gbọ́ pé person ọlọ commit crime àròlé ta wọn àwọn tí professor ẹ̀wọ́n tó yẹn lọ́tọ̀ pẹ̀lú professor yóò ọ̀ka ni àbí yóò àbí yóò àbí yóò àti àbí ní wọ́n pé àìmọ̀kánà tún ní ẹ̀nà jáàdù náà lápò yìí ó lè nímọ̀ àmúhùn àti aláìmọ̀ kò tẹ́kùn wọ́n ti ju aláìmọ̀kán lọ wọ́n máa ń lo wọ́n máa ń ti ìsìláàpù jáàdù lórí kí èèyàn máa ń ṣiṣẹ́ tọ nǹkan tí èèyàn máa nà tán wà hàmù dùnú ní ọdẹ lọ́rọ̀ àníbi Musa alaihi salam tóní a'udhu billahi an akuna minal jahilin àpọ́sádọ́lọ́hun òfin mọ́tún àbẹ́nu àwọn aláìmọ̀kan وقوله تعالى إنما التوبة على الله للذين يعملون السوء بجهالة ثم يتوبون من قريب آه إذا جاء نبي موسى عليه أن تذبحوا بقرة قالوا أتتخذون هزوا ani musa sọ fáwọn ìjọ rẹ̀ pé ṣé ibi ọlọ́pọ̀ bá báyín láti ẹgbẹ́ ẹ̀pàmọ̀dún ẹ̀pàmọ̀dún ọ̀rọ̀ ẹ̀dá ẹ̀pàmọ̀dún wọ́n ni àdàbẹ́ ìdúnà àdàbẹ́ ìdúnà òrùwà tí ó mú wa ṣeré yìí

tó bèèrè ìjọgbọ́n tí ń sẹ́fẹ̀ ajájúkò olùgbọ́mọ̀ àìwá ló gbọ́mọ̀ ọwá sọ di kí ni ó sọ dáadáa ìmọ̀kan ló sọ pé àrùsùmìlá àni àbúrẹ̀ mẹ́jà rẹ̀ mọ̀ wọ́ ọlọ́wọ́ bá lónìsọ́ kí mọ́ bẹ̀ẹ́nà àwọn aláìmọ̀kan o torí náà kọ́ gbogbo tó bá ti mà ní pípò dáa tó bá wá ń ṣe ìtumọ̀ rẹ̀ ní pé òun ṣe àìmọ̀kan So, me to me, so, oh, no, I think about it. Wọ́n ní ìfẹ́lú mẹ́fà gbogbo ẹ̀sìn kalẹ̀ tí wọ́n bá lè yí bẹ́ẹ̀. Nam àti ọ̀rọ̀ náà bá Allah sàn àtàrà tó sọ pé ìnáma táwọ́bà tó hálẹ̀ lọ lilladhina ya'maluna as-su'a bi jahalatin thumma yatubuna min qarib. Ọ̀rọ̀ náà bá tó sọ pé ìnáma táwọ́bà àwọn tó lọ́wọ́ gbàgbà إنما التوبة على الله للذين يعملون السوء بجهالة àwọn tí wọ́n tí wọ́n tí ó yọ pé wọ́n fi àìmọ̀ta tẹ́lọ̀n ẹ́n wọ́n tẹ́lọ̀n ọba bọ́dí ẹ̀ṣẹ̀ tí wọ́n ṣẹ̀ yìí wọ́n ṣe wọn wà deliberately ẹ́n ìjàhálàtì àìmọ̀ka wọ́n fi ṣe tó mẹ́yà túbù mi kọrí wọ́n dẹ̀ túbá so ọlọ́ọ̀bà lásán àtàlọ́gbà túbá wọn àwọn kátà fẹ́ fà ń bẹ́ni pé àìmọ̀ka àìjáhálì wọ́n máa ń gbé lórí àwọn kan náà وكل من عصى الله فهو جاهل باعتبار عدم العمل بالعلم wọ́n ní gbogbo ẹni ó ti ó bá ń tẹ́lọ́n aláìmọ̀kan pẹ̀lú pé òṣìṣẹ́ tó ń tó mà kò bá ní mọ̀ ń pẹ́ ọlọ́ni ọ̀dá nílẹ̀ ń ṣe ọlọ́ni ìjọba ìdá ọlọ́ni ọ̀rọ̀ yẹn ni kò ṣe àwọn ajáàyìn aláìmọ̀kan náà لأن العلم الحقيقي ما زال الجهل به wọ́n ní torí pé ìmọ̀ pàápàá ibi ń jẹ́ ìmọ̀ àlẹ́ ìmọ̀ àpẹẹ̀pẹ́ yíò ìmọ̀ gidi ma záàlá ìjáhàlù bí ìta ìmọ̀ kan máa ń pò fún ní pẹ̀lú ẹni wà áwùjá balẹ̀ àmì yóò tó wá sọ iṣẹ́ tó ràn yàn kí yóò àmọ́gbà tí èyàn bá ń ṣe bígbà tá ìmọ̀ kan kó ni kò tó á ṣiṣẹ́ kan tó àìmọ̀kan ni àìmọ̀kan bẹ̀lọ́rọ̀ náà ṣọ́ ابتلي يوسف عليه السلام بأمر لا يصبر عليه إلا من صبره الله wọ́n ní ìdọ́lọ̀ fi dá ànẹ́bí Yúsùfù ìtẹ́yìn èrí bí ṣe sùúrù lórí ẹni àyàfẹ́ tọ́lọ̀ bá mọ́ sùúrù ṣe náà لأن فإن موافعة الفيل بأثر قوة الداعي وزوال المانع wọ́n ní ìjó múyàn ṣe ó lágbára gan ìjó ní múyàn ṣe ìgẹ́gẹ́ ti kó àbẹ́ntọ́ ẹgbẹ́ á ẹgbẹ́ wàlọ́yí ọlọ́ọ̀bá ní okun lọ́wọ́ náà wàkẹ́rẹ̀ dẹ́ wọ́n pé tó pè ẹ̀ṣẹ̀ tí wọ́n wá tẹ̀ nìkan yẹn lágbára tó strong wàdẹ́ẹ̀dìkẹ̀mí ojú wọ́n ní nǹkan tó pè lọ tàbí pín nǹkan yìí lágbára gan ah, fáwọn ojú pẹ̀nà yìí ni wọ́n mọ̀ sọ rírí ìsìká ah, tí ìbájọpẹ́ni tí ọlọ́run ọba mú dúró tí ìbájọpẹ́ni tí ọlọ́run ọba kẹ́ tí ìbájọpẹ́ni tí ọlọ́run ọba ṣàánú àníbi Yusuf ọba kọ́ mi kò bá ṣe ìná kò bá dáràn àmúlùwà ló kẹ́ so ọ wá láwọn nǹkan tó yẹ pé á ah, ẹ́rìké nǹkan yóò pè lọ nǹkan yóò pè lọ ẹ́ tó yẹ pé mélòó mélòó àwọn èèyàn tí wọ́n kọ̀ mí nǹkan tó ṣẹlẹ̀ sáà sí Yusuf yìí kò tó nǹkan kan kò tó pín kan nínú tó ṣẹlẹ̀ sáà sí Yusuf àwọn ti kọ̀ bí ti lọ rẹpẹtẹ wọ́n dẹ̀ lórí sọdójú ọwọ́ àìmọye léyìí táwọn onímọ̀ repeat táwọn èèyàn máa ń béèrè lọ́wọ́ wa àbí nígbàtí èèyàn ṣe ìranù fáníà pẹ̀lú èèyàn débi pé ẹ́ ó ti lògùnlògùnlògùn ilé ọmọ ti bàjẹ́ ọwá padà lọ fẹ́yàwó mi òun bímọ ọwá tó wá padà ń ṣe ìranù lọ ẹ́ láwọn ìhànà ah, ó ní ó jẹ́ kó ti jáwọ́ kó bí ìranù yìí pẹ̀lú tójú rẹ̀ ti rí ráà ó ní ẹniyàn sọ pé sọmọ ìkúhùn lè jẹ́ kúhùn bí mamá torí pé ìranù táwọn ṣe náà ló fa tí wọ́n fi ní bí mamá ẹ̀rù wọ́n pọ̀ láyé bíbá ẹ̀ fádà tákùn mí nìhàn wọ́n mọ́ sí jẹ́ kan nínú wọn jẹ́ ẹni tó strong ìpìmá tí ó ní asmum àti tẹ̀lé tọ́lọ́wọ́n gbogbo máa mà gánà gbòrò gbogbo bí ìjọba ṣe lójú orí pé yes ìwọ̀ ìdínilá mutahalliyan bi adábil islam eh adábil ifá min adábil tọ́lìbil ẹ̀yìn kò rí pé ìwọ́n strong ìwọ́n ṣe torí wà rẹ lọ ó yà sí ẹ́ eh? àwọn ẹni tí ń sàbúrú ọdá tí wọ́n mọ́ fà àwọn kankan tán ìwọ́n ò ní kó sàbúrú kọ́lá kò kójọ pé òun ní fìrífìrí pé ọlá bẹ́ẹ̀ ọlá bẹ́ẹ̀ owó bẹ́ẹ̀ ipò bẹ́ẹ̀ torí pé ẹ̀sẹ̀ jẹ́ ni ìṣúgbà máa mú àwòrán ẹ̀sẹ̀ yóò ti fáìn lójú but ìsì bẹ́ẹ̀ ẹ̀ èdè tó yìí wọ́n á bẹ́ẹ̀ ká dé o àwọn nǹkan tó pa níbi Yusuf lọ gbé nǹkan èyí tó bá tọ́kànnù rẹ̀ bá pẹ̀lú míì ما وكبه الله سبحانه في طبع الرجل من ميله إلى المرأة نعم وني بلو مباشي شيطان مني wípé fẹ́mi ọmọ ènìyàn máa lọ tààrà obìnrin ọlọ́run dáa lẹ́bí Yusuf náà bẹ́ ẹ́sẹ́gì wà lè ń sa mọ́láka ní ẹ́sẹ́ mẹ́láíkà ẹ́n balùwà ìsáà láti ìnáwó máa sọ ẹ́sìnà ẹ́sìnà tó lọ́ àzọ̀jẹ́ ẹ́ sísọ ọlọ́run ìdáàbòbò ọlọ́run oúnjẹ fún ìyẹn nìkan ni if not èyàn ní ìdí dẹ̀ máa ń sáwò ènìyàn máa ń sí àwọn àníjọ́ ọlọ́run náà bọ́lọ̀ ṣe ti dáhùn mi ènìyàn pé tẹ́mì rẹ̀ máa lọ sáàrùbìnrin níbẹ̀ lára Yusuf náà so ara nǹkan kan nílẹ̀ tó yẹ pé tó tún wájọ pé obìnrin lọ́nà bá pè ó tún wá ń bẹ ní kọ́nà jọ kò kankan tó rí wọn àpé Allah ó tún wá tilẹ̀kùn ilé rẹ̀ náà ló wá wà léyìí tọ́jọ́ pé kọ́dà kọba àwọn sílẹ̀kùn wọn lérí ọgbọ́n bẹ tí wọ́n lè dá torí pé ló láyé ọya áńkù omi jẹ́ ti tilẹ̀ fún ọ̀dọ́lá kọ́tìlá àbúwá abẹ́ ó ti tilẹ̀ fún tí bí wọ́n sáà pẹ̀lẹ̀ fún fún tó wọlé tó yóò ti fi sáyé díẹ̀ ohun òró ọgbà àrékèrèkè tẹ́lì kọ̀ọ̀kan wá máa ń rò nígbà tó bá fẹ́ wò fún olọ́pọ̀túnìtì ẹlùmí orí tó lè gbé àgbà tí a bá ti ẹ̀fẹ́ káwọn máa òun sọ báyìí yóò rí irọ́ tí ti ọba bèèrè gaba ìlọ́wọ́ ìpè yóò tàbí tí aburú ọkọ́fà lọ́dún yẹn tó bá kọ́fà rẹ̀ lóyẹ̀ tó lè kọ́fà rẹ̀ fọ́lọ́n náà torí délé àkọ́kọ́ ní ẹgbẹ́ nínú nǹkan tí ó máa mọ́mí ènìyàn lọ sí ẹ̀yẹn àtàní anna Yusuf alayhi salam kana shaban náà gbàjẹ́ wàṣáwàtò ṣàbáb wàhìdátò àkùwà wàhìdátòhù àkùwà o ní pé Yusuf ọ̀dọ́ tó wá ní oníyàwó ẹni tó níyàwó ó lè rójú ká orígbàtà níbi ń sálàyé ìgbéyàwó ó ní fàínàwó àgbàtìjọlbáfà ìmọ̀ múyàn kájú kò lárobìnrin ní ó súnmọ́ ẹni tó yẹ kókò nílé kájú bí ẹni tó ní àwọlé so Yusuf ò ní àwọlé wàwọ́ ṣọ́pù ọ̀dọ́ ni ẹ́ adẹ̀mẹ́ pé agbọ̀n ọ̀dọ́ ó máa mú ó dẹ̀ máa lágbára gan tó wá sí bẹ́ẹ̀ Yusuf ní ma'ádàlá mọ́tàdọ́lọ́wọ́ bá wọn ẹ́ ìyàwó yẹn àníbí ìsúfù kọ̀ ìṣe nì so òun ni pé yíùsù ọ̀dọ́ ni adùn ọ̀dọ́ ọ̀dẹ̀ ma ń fọ́n òun àti ilẹ̀ ìsúfù kọ̀ nínú ẹlẹ́kẹ̀ẹ́ta tí wọ́n kà gbé aláwọ̀ká na azaba ọ̀yẹ́ tí yíùsù bí ìbájọ́ pọ́lọ̀wọ̀n bá lọ sọ ẹ̀ àwọn nǹkan rẹpẹtẹ ló pè lọ kọ́ ẹlẹ́kẹta ń bẹ̀ ní pé ànáwò káàna àzàbà àpọ́ni ọ̀tọ̀ ní ọjọ́ ọ̀dọ̀ tádùn strong ọ̀tọ̀ ní pípọ̀ wá ní àwúlé lèyí sẹ́lẹ́wù zawjatun wala suriyya kò síyàwó kò dẹ̀ ní girlfriend kò bálélé ìyálélé ọmọge gbogbo èèyàn ní ọ̀dá kò ní gẹ́ǹsẹ̀n wọ́n gbọ́dọ̀ ní kí wọ́n ọkùnrin ọmọ aka ọ̀rẹ́ rẹ̀ ẹ́n tell me your kọwàjọpọ̀ aka obìnrin sínú wọn à ẹni kú ni ọ èyí tí ẹ lọ́rẹ̀ kọ̀kọ̀ ra àkànfipamẹ́ ni ọ̀rẹ́ wa jọ ń ṣe Eh, àjọ mú ẹni ló tún ní òun eh, ẹ̀ jẹ́ fẹ̀dí ẹ̀kọ̀ ti kẹfẹ́ lọ láàrin àwọn ọ̀gbọ́dọ̀ ní ọ̀dá inshallah ta'ala áyànjú ìyẹn lọ́la inshallah bó ti fi sítáyìn tí máa bá ẹ̀yin student tá máa pàdé lórí ẹ̀ this week yìí inshallah ta'ala àti ìyẹnjú ẹ̀fẹ́ tẹ́lẹ̀ àtọ̀ àyànjú ẹ̀yìn ìlànà ọ̀tọ̀ bákan náà òun ní pé anibi Yusuf ọ jẹ́ ọ̀dọ́ ó tún wá jẹ́ ẹ́ àpán tí ò níyàwó lé tọ́jọ́ pé kò dẹ̀ fún ní ọ̀rẹ́ kọ̀kọ̀kan tọ́jọ́ pé wọ́n yọ́ lọ máa bá ti jìnà tí adùn yọ́ ma fi reduce kò ní ó ti tún wá rí yẹn ó tún wá nìkan máa fọ́ọ̀sì ẹ̀ pé ọya opportunity ya opportunity tó ní sanwó fún tẹ́nìkẹ́ kò ní máa táàmà dé gbẹ̀yìn ọba ẹ́n ànìbí Yusuf bó ti di pé obìnrin tẹ́ra lẹ̀ ìbẹ̀rù olóhun ọba tí ń bẹ pẹ̀lú ẹ̀ ìṣètò olóhun ọba tí ń bẹ pẹ̀lú ẹ̀ rọ́kọba tó máa àìsé òun àtìyàwó ọba làwọn jọ wà ń lé àmọ́ àlọ́wú sáàrì kòkó máa ọmọ òjìlẹ̀ lẹ́ẹ̀kẹ́ sáàrì wọ́n lọ́wú sáàrì kòkó máa ó bàbẹ́ ẹ̀yìn ọmọ máa káàna àìsàn dádájú Allah subhanahu wa ó sọ yín ìjọba

wípé owó gbogbo iṣẹ́ tá a bá wà tá a bá rọ́pọ̀ tó ní jà jẹ lọ́run ẹ má jà jẹ ẹjá máa rántí ọlọ́run ọba ẹjá máa ìtọ́lọ́ ọba wá pẹ̀lú wa níbi ńlá pọ̀ sílẹ̀ wà inna alaykum la àmì kiraman katibin ẹni tó ń sọ ní àmàláìkà ẹ́ ń sọ ní kiraman katibin ẹni alápẹ̀lẹ́ ni wọ́n wọ́n mọ̀ nǹkan kọ̀ọ̀kan gbogbo dáadáa tó ṣe àìdá tó ṣe wọ́n kọ́ọ̀lẹ̀ gbogbo ilé ìlànà àníjọ náà bá wò lójú wọn pọ̀ mí ojújú wọn dáná ẹmẹ́jẹ́ káwà náà máa dáná àníbi ṣúkò níyàwó lé kò ní gẹ̀ẹ́fẹ́ kò níbi gẹ̀ẹ́ta títí ń lọ adó rẹ̀ yẹn adùn tọ́lọ̀ máa dámọ́kùnrin àmà àdáyé ìyàwó ọba ni wá súnmọ́ ní ilẹ̀ Yusuf ó ní ọ̀hánàdàlọ́ ọ̀sádọ̀lọ́run kò ṣe orú òyíṣẹ́ yìí lọ́yẹ kí àwọn anúmọ̀ pẹ̀lú sí títà náà wá ìwé samọ́sàbùrú ọya ẹlẹ́fẹ̀ẹ́ni. àwọn àbẹ̀ anáwò kára fi ìbìlẹ̀ àdìgbò bùbẹ̀sìn يتعدى للغريب فيها من قضاء الوطن ما لا يتعدى له في وطنه وبين آله ومعارفه wọ́n ní Ànábì Yusuf kò sí láàrin àwọn fámílì ẹ̀ láàrin àwọn ojúlúmà kò sí bẹ́ẹ̀ Yusuf ẹ́ kò sí láàrin àwọn ojúlùmọ̀ nígbẹ̀ tó díẹ̀ bá jẹ́ sẹ́yà àwọn ẹ̀mí kéyàn kọ̀ mí ti sẹ́yàn ju ẹni tó wà lọ́rọ̀ àárín àwọn ẹni tí wọ́n ibi tí wọ́n wà yí jẹ́ ń túnmọ̀ sí pé ọmọ yìí dáhùn ó ṣe kankan kò sẹ́ni tọ́sọ pé àbá mídì mí nì ẹnìkan kan ọmọ bàbá tó bí ẹnìkan kan ọmọ ìyá tó bí wọn ọmọ ẹbí tó ti jáde wá wọ́n kàn sáà rí èèyàn ara lọ́jà ní ẹ̀sìn rà níbi Yusuf ọbẹ̀ yẹn òun ọ̀wá ọ̀wá wùwà bó ṣe wà ń bẹ̀ yẹn ẹlòmí ò ní ibi níran ọmọ àjíjọ ọmọ ní ibi níran kò ní kó àti ìjáran lẹ́gbẹ̀ẹ́ tẹ bá fà báyìí bóyá nínú pépà làwọn ẹni rí ni bóyá lérí lẹ́sùn fún bóyá tí tẹ bá ti rí ni ọ̀gọ̀rọ̀ èèyàn ní ọmọ ah ó kọ tí mò ń gbọ́ yìí ẹni tí mo ah, àwọn fámìlì kan wa ọmọ báyìí báyìí ah mo mọ́ yẹn yóò rẹ̀ <laughs> tó àti dáná tí wọ́n ti rí street tí wọ́n ti rí ìgbà ah, lágbájá ìwọ náà ló ṣe yóò nínú mílò àwọn tó ti dèrò ẹ̀wọ̀n nínú mílò àwọn tẹ́ ti dájọ́ kú fún nínú mílò àwọn tó ẹgbẹ́ wọn gbére wọn wá torípé ibi tí wọ́n ti mú wọn gan inú ilé wọn ni wọ́n lẹ̀ lòmí àtẹ́mẹ́ pé ìyàwó ọba lòun ò lè súnmọ́ yìí àwọn ẹlòmí bàbá wọn wọ́n sàbúrú sí tẹ́fi dèrò ẹ̀wọ̀n ẹlòmí ń sàbúrú sí yẹ ẹlòmí ń sàbúrú sàgbàlagbà ẹlòmí ń sọ́yọ sí àwọn ojúlùmọ̀ ọmọ yẹ ẹlòmí ń sàbúrú sí ẹ wá wo aburú yìí ẹ́ lọ́dọ̀ tàwọn kèfèrí lọ́wọ́n wọ́n káàkà burú ọ̀dọ̀ tí wọ́n gbà yìí wọ́n káàkà burú náà in fact nígbàtà ti rí tú gbogbo dájí ká sẹ́yìn ẹ́ ọba gùn ká fún bígbà lára ọba tí jẹ́ ọkọ àti tuntun gan

ní tí ẹni tó dá lójú nígbà ìgbàdẹ̀ ní ó ṣe ìdí ọba ṣe yọ́wọ́ ẹ̀wọ̀n ẹ̀mọ̀pọ̀ onípò nìyẹn tí ó dá pọ́sí ní sọpẹ́ nìkan fẹ́wọ̀n ibi àníkọ́kọ́ mi kọ̀kọ́ mi yóò fẹ́wọ̀n ó sọ ọ́ dẹ̀ rí bẹ́ẹ̀ dáàmà ń sọ ní onípò ní wọ̀jàmáà ní fọ́dẹ̀ wà wà بحيث إن كل واحد من هذه هذين الأمرين يدعو إلى مواقعتها ọ̀kan nínú méjèèjì gan ó ti pèèyàn ẹni tí wọ́n fi nǹkan lọ yìí ẹni wọ́n fi nǹkan lọ ọjọ́ nípò ọjọ́ ẹlẹ́wà tó ti bẹ́ẹ̀ aníbíṣù kóra rú onímọ̀ àádọ́mọ́ ó sádọ́lọ́run o ẹ̀kọ́ táwa ní ogun bẹ̀ ní pé ẹni káwa ní lọ ẹ́ oní pàtàṣápà ńláńtà fún omi ìlàhun ẹ máa èyí ní ẹ̀ṣẹ́ bí i wọn ó dà tẹ̀ láàrí bí wọn ẹ́ fàínà orí pé ìjọ orú àwọn wọ̀nyí fàlá ọ̀làní kíyàn ojú orú àwọn ẹni rí àwọn ànẹ́bí ọlọ́run kí ojú orú àwọn ẹni rí àwọn sàhábà kí ojú orú àwọn ẹni rí àwọn tí wọ́n ń ṣe dáadáa pàlá èyí mọ́ láì yọ́là láì yọ́là láti fi àmà sẹ́wẹ̀n tí wọ́n ń pe Yusuf báyìí ẹlòmí ni ọmọ wá rìn káàkiri yọmọ process tóbi obìnrin yìí ó wà níbi Yusuf ó tún bá gbanilérò ó tún wá gbìyànjú náà fẹ̀kẹ̀fẹ́tù mọ́ẹ̀lẹ́ta tọ́lẹ́ wọ̀búlà wọ́bùbẹ̀ fi ilé ìhà tó jẹ́ kó rọrùn ẹ́ kí a nílùú Yusuf ó ní tàmà sí à ó ọ̀sílítì rẹ̀ ó ha ìgàn náà bàlgára ti yàrá ríbà tó dẹ̀lílá obìnrin gẹ́gẹ́ ní tó wá ń wà nílùú Yusuf wọ́n àzízù lọ́gbọ́rù ilẹ̀ bẹ́ẹ̀ náà ni ọjẹ́ wàhúwà Alaziz aziz yusuf ó jẹ́ nìkan tó pé òun gan ní èèyàn pàtàkì ni tọ́jọ́ tó wọ́n ní sàmà sí obìnrin ti yẹ ara rẹ̀ ọ wá ń sọ yusuf dèèyàn pàtàkì tí ní ojúkòkòrò

gbà nínú ọkọ̀ ó jẹ́ nípa nì ó ráńgbà tí mo ní ìṣe ó fẹ́ wọn dẹ́rù bà mí ó ráńgbà tí mo ní ìṣe tí bá ṣe ní ìyú mi ó bá pa mí kọ́ ó bá pa mí kọ́ ó rẹ̀ lórí tó bá kòkùn tó jẹ́ tó mú kọ́ ẹ́ àti bá ní káwọn ayá sílà àti kíníkíní kan kó pa wọn so gbogbo nǹkan ni ó máa ni ẹ̀lọ́mọ̀ fọ́yàn àmọ́ àníbi ìsúkò ní ẹ̀rù asáàrẹ̀ annahu la yakhsha an talumma alayhi wọ́n ni annahu la yakhsha an talumma alayhi yíyà kó kò jẹ́ ẹ̀bẹ̀rún pé bóyá yóò tẹ̀rẹ̀ kéré òun lórí ọmọ bó ṣe jẹ́ ọmọ bó ṣe dé àwọn ológun were ààrùn ní jihadiya ó tí ẹ̀tẹ́wẹ̀ ní kankan bọ́yá wọn máa ń tẹ̀rẹ̀ ní o bọ́yá ẹbí ẹ̀ o látara obìnrin yẹn kò bẹ̀rù kankan níbi ìṣúrò tẹ̀tàn ṣàyínà ìyàtọ̀ níbà rọ̀ bíbà obìnrin yìí wọ́n wà Bàbọ́ ìyàbá ti gbogbo kọ bẹ́ẹ̀, ẹ ń gbogbo àwọn ẹni tí ó jẹ́ ẹ̀rí wọn pátápátá ó ti tẹ́lì wọn out. Kò jẹ́nìkan kan wà ń jẹ́nìkan kó tẹ̀lé sọ́chẹ́sì, no, ó pàfẹ́kì plan yẹn. Ọlọ́run bá bó ti ṣàlàyé ẹ̀ fún wa yìí, ẹ́ bó ti tẹ̀lé náà nù. Ó pàfẹ́kì plan yẹn, àmá níbi Yusuf pẹ̀lú ète tó yẹ pé ẹ̀mí ní instantly lẹ̀mí ó decide láti tàbùrú yẹn torí pé gbogbo àwọn tó tẹ̀ sọ pé a rí wọn kò sílé àwọn méjì yẹn nìkan náà ni ọ̀gọ́lù lápọ́tẹ̀lá bọ̀ wá tó tilẹ̀ kùmá tó wá dúpẹ́ tẹ́ tí ànábì Yusuf rí pé òun rọ́pọ̀ tó ń tì kò dẹ̀ rí pé òun lẹ́tíùs ó tún rántí ọlọ́run ó tún tẹ́rí lọ sọ́dọ̀ ọlọ́run náà أنه كان في ظاهر مملوكا لها في الدار بحيث يدخل ويخرج ويخلو معها ولا ينكر عليه وكان الأنس سابقا على الطلب وهو من أقوى الدواعي ومن nítorí hàn ní pé àníbi Yusuf ọ wà ní ọ́ndà òkèlè ilé rẹ̀ lọ́wà ẹni tí tẹ́tí tí ọjọ́ gbọ́dọ̀ bá rẹ̀ jẹun yọ́rẹ̀ lọ́ba wọn ni ẹni tó yẹ pé bí ọmọ ọ̀dọ̀ ẹ́ lọ́wà nílẹ̀ tó yẹ pé yọ́ mọ̀ wọlé yọ́ mọ̀ jáde ní kò sẹ́ni kìsàn tó jọ pé ó fẹ́ jẹ́ ọlọ́wọ́ ẹ̀wù tó gbẹ́ ni sílé palace òun àdẹ́bì yìí òun gẹ́ ní state níbẹ̀ tó bá wọlé tó bá jáde òun ni mo ń sọ lẹ́ẹ̀kan pé tí ìyàwó bàbá gbọ́ wọn ọba ó lọ lọ pléṣì àníbi Yusuf tí ọkọ rẹ̀ mú o tó ń pléṣì sáyè kan tọ́kọ rẹ̀ mú òní challenge tó dẹ̀ lè gbogbo yẹn wà ọpọlọ náà dẹ́wà bá níbi Yusuf kò wá lò sí gbogbo tó lé ẹ̀mí àlúdé wà wàlọ́ọ̀yì tó láti bọ̀sá tó dùn áhàlà mìnàlàásà ó dùn yóò ní lọ kò sí tọ́lọ́ kò ló gbó ọpọlọ ẹ̀ tó lè fi sábú tó lè fi rẹ̀ áhàlà mìnàlàásà ó dùn yóò ní lọ wà áhàlà nínú ìhàlùwà ó dùn ju sweet lọ ó dùn ju gbogbo táwọn èèyàn máa ń gbádùn láyé lọ kò táà rí pé á ah, ọlọ́run náà ni wọ́n ṣe ẹni yóò mọ̀ ń pa bímẹ́sì àmọ́ ìnígbà ọlọ́nà mọ̀ ṣe ẹni yìí ẹ̀kù sílẹ̀ tàbá kò rí bẹ́ẹ̀ olùyẹ̀wà olówẹ́wù ó dẹ̀ rí bẹ́ẹ̀ sọ kó rí bẹ́ẹ̀ dáàlì kúlù ọ̀hàdà àpòlátúhú àhàlà nínàlì àtọ̀. ìgbẹ̀yìn àádùn ìgbẹ̀yìn àlórí wà jàǹfà ní ẹ̀lá ìwàdùn jẹ́ láàrín wọ́n tó gbádùn ara rẹ̀ ẹ̀mí rẹ̀ palẹ̀ so wọ́n ní àníbi Yusuf ní àyè lẹ́yìn tó dẹ̀ tẹ́jọ́ yẹ̀ lọ́wọ́ wà káà ní wàwọ́ àkọwà ìdáwà rẹ̀ wọ́n ní pẹ̀lú pé ìfararora títẹ̀ kan bẹ́ẹ̀bẹ̀ yẹn náà tẹ́gbẹ́ ní títí ní gbogbo gbà ní ẹ́ ó tún wá pè é ṣe fàná níbi tí ó sẹ́nì kankan bẹ̀ ó yára ó strong ó pè ní lọ sí ewu kaba yẹn àmá bí àìmẹ́tì lẹ́kùwẹ̀lẹ́ ó mú àwọn oríṣiríṣi àwọn ète ète tó sàn ó gbé wá fàárọ́tù ìyá hún wàṣẹ́kẹ̀t àálùhà ìlẹ̀yìn ìtẹ̀sẹ̀rin àbíyìn nà àlè ìgbà tí obìnrin yẹn tó àwòtò òkè àwọn obìnrin tí wọ́n wà nínú ìlú tí wọ́n sọ̀rọ̀ rẹ̀ láìdá ó wá fẹ́ fún ẹlẹ́tìrì ló fi pé àwùjọ yẹn pé ọyẹ́ máa bọ̀ wá ẹ̀yìn obìnrin tẹ́ ń sọ̀rọ̀ bí pé èmi obìnrin onípò gíga ni mo rú mọ́ yìí ni mo ń sọ pé kọ́ wá ẹni ẹ̀wà wòran gbàtí wọ́n dé ní ọdí pé ah ẹ́ wọ́n sọ pé hasha lè pa ah eléyìí kò rí bá ti sọ ò ètò ìyànrún sunrun sunrun ìyẹn tó yẹ pé ah kò sẹ́ni tí ó ti o tí ò ní bá ti o náà gbogbo ilé ìtú wà mẹ́ tó ti sọ fáwọn èèyàn táwọn ènìyàn náà wà sí àwọn ọba dálẹ̀ bí mọ́ ibẹ̀ ló ti lọ pé òun ọmọ èyí tẹ́wọ̀n tí ọba ti ṣe ọba ní kò ń ṣe òun àti bẹ́ẹ̀ náà àníbi Yusuf tó dáhùn tó tó bá tó tẹ́wọ̀n bá tó ní mọ̀rẹ́ ti tẹ́wọ̀n ọlọ́run ọba ọwá ní ìjà tẹ́rùn nílọ́wọ́ kí n lè jó tó tó bá gbé ètè yìí tó bá gbé ń gorí ètè yìí ó lè bá bàdẹ̀ fẹ́ náà wọn lẹ́yìn ẹ wo àwọn èèyàn tí bó ti yẹ kí àwọn onímọ̀ ló ń sàlàyé lọ yìí báwọn ti ń pa ọ̀rọ̀ lọ yìí bó ti yẹ káwa náà pé táwa náà lè ṣe a lè sàlàyé Kùránì báyìí lórí ọ̀rọ̀ pé ìlẹ́jà ẹ̀wọ̀n yẹn pèsè ju kí lọ sí ìranù tí wọ́n pè ní kí lọ náà ètò annáà tàwà àdẹ́tù bí síjìnì wà sọ́gọ́rù ẹlẹ́ẹ̀kọ̀ọ̀kan lábẹ́ obìnrin yẹ bá sàdé ń pẹ́ ọwẹ́wọ̀n o kọ́dá òtún bẹ́ òfin bẹ́ wà jẹ́ ní ẹgbẹ̀rẹ́ ìlú yìí wàhádà lọ́wọ́ ìkọ́ eléyìí nínú àwọn ìran yìí ní ẹ̀rí ti dà sí إذ هو تهديد من يغلب على الظن وقوع ما هدده به especially nígbà tó yẹ pé ẹni tó yẹ kó tó bá ṣe ìdẹ́rùbà ó lágbára sí mú ṣe àwọn ìṣúra lẹ́yìn tó yẹ pé nínú àyúmọ̀ yìí gan tẹ máa ní kí èèyàn kọ̀ mí àwọn ẹ̀ṣẹ̀ kan kì í bí kí èèyàn báyàn kágbọ́n á pọ̀ wọ́n ní ọya ọ̀sán Ramadan lọ́wọ́ yìí wọ́n gbé ma ọlẹ́ ti ta ókè wọ́n rí lè ti kàkàkàkà ya múmi tọba múmi áfìmá ikú agbárí ẹ̀ ara gbé epo mú o lẹ́sẹ̀ torí pé ó ti kọjá agbára rẹ̀ o mú sí ní àjọ́ ti bí ọ wọ́n ni òkè àfáà ni ẹ

tí ẹ̀mí rẹ̀ dẹ̀dẹ̀ gíní tẹ́mì rẹ̀ balẹ̀ sí gbàgbọ́ wọ́n ní kọ́ sọ̀sọ̀ fúsọ̀ kan nítorí bá ṣe àwọn òṣàbùrù fún ọdẹ̀ fún lè ṣe dàtọ̀fẹ́ ní tí wọ́n náà máa mo lè ṣe ilé ṣe gan wọ́n lẹ́lẹ́ òkè ilé ìlú òmú gangan dání àti ọya ẹgbó ìkẹ́ mú ẹgbó lè sọ́gbà tó orí ẹ̀wù èyí tí orí ẹ̀ jí ni ah, àbí kí ló ń ṣe ọfẹ́ kí ń pọ́ rẹ́mẹ̀ẹ́ fáníà ó ti ní pé kí mú mi ẹni tó jù lọ abẹ́ni tó rí kókò lè sàpùpọ̀ ọ dẹ́rùpọ̀ ògbọ̀rọ̀ fọ́lọ̀ àbúrú rẹ̀ torí pé kò lè ṣe agbára rẹ̀ ọ̀ká kó sáburú fún ìkìráwò sẹ́mẹ̀ lọ́nà àmì wọ́n ní síyàn wọ́n mọ̀ sókèrè àárẹ̀ ìdí ìbá tún ní fake ṣe èyàn fẹ́ mú mi ní ìsìn lágbòjúwe ọkàn ọkàn sí ìgbò kan mẹ́lẹ̀ ni nínú bò omi àsọ́jí ní bẹ́bẹ̀ ọwá tó lọ gbẹ̀rẹ̀gbẹ̀rẹ̀ ah! kí ni hmm? Hmm? ni ah! àbẹ́sọ́ pé tọ̀ bóyá wọ́n gbọ́ sí lọ́wọ́ ẹnìkan wọ́n lọ gbé síbì kan ó ti wá gbàgbé pọ́ sí ní bẹ́ẹ̀ ọwá dàmù lè sí àmì ìyú náà kò lẹ́sẹ̀ yà sọ̀fẹ́ tó mọ́mọ́ o àbẹ́sọ́ pé tọ̀ wọ́n fọ́ sí ẹ̀ so anibi Yusuf ó ti wà ní under tension under force látọ̀dọ̀ ìyàwó ọba àmọ́ wò rí ipòhùn lẹ́sìs tó fi ṣe ránù rẹ̀. ara ń tí àwọn náà kọ́ lẹ́kọ̀ọ́ ní iye pé mọ́ fi gbogbo nǹkan mọ́ wẹ́sìs láti máa fi taburú ó padà máa wá ṣe nǹkan ẹ̀yẹn láì lẹ́sìs má ẹlùmí ọmọ òfin rẹ̀ láwùjáre kódà lérí àìkírùn kódà lérí àwọn ìlànà ìlànà ìṣẹ́ ẹlùmí nígbà yóò fẹ́ rẹ̀ sí àfáà ẹwù gbàmọ̀ dán òun tí ọ́ta ńlá gún láti rí ní ẹ̀hẹ́n ojú àkù ẹlòmí òun lọ́sà kò sí tẹ́sì kan tó ṣe wáyé ọkàn fún rẹ̀ lọ́sà àfẹnujẹ́ náà ni kíkà ń lo alẹ́ ayé lọ láìkẹ́ dìkítà láìkẹ́ wo mọ́mọ̀ excuse excuse mọ́mọ̀ jòkó excuse ọlẹ́sìkìsì ni yọ́ bí ṣe tó wọ́ Ànábì Yusuf alayhi salam ó ti wà ní ó ń ta bọ́ọ̀sì kò dẹ̀ fi fẹ́síùs láti lè ṣàbúrú ẹjí kí àwa náà káwà náà kọ́tí Ànábì Yusuf ẹni múra burú ẹni tí wọ́n kọ́tí ẹ̀ta burú ó dẹ̀ fún ta fún náà lé àjọlọ́run أن الزوج لم يذهب من الغيوة والنقوة ما يفرق به بينهما أريد ìgbà tí ó bá gbọ́ ó dọ̀bọ̀ òtara owó òfin e, ìyà yàwó mi ó yá yẹ́bà yàwó jà ní ọmọ yọ́ bẹ́yìn ọ̀bẹ́ nìkan mọ́ta nígbà tá à ń wò náà ọ̀rọ̀ dẹ̀ ń lọ lábẹ́ bẹ́ẹ̀ ni tánibí Yusuf ti wà ń bẹ̀rùn kò rí ìyípadà látọ̀dọ̀ bá bọ́yá yóò jẹ́ àníkọ́tọ̀ ọ̀yá Yusuf ní tó ṣe bíbà nínú tó ibi wọn rí ọ ọya ilé mi kẹtí bẹ́ńkì ní ọya mọ́ lọ gbé bẹ̀ ọya mọ́ lọ ẹjẹ́ kí separate tó separate wọn ó tún fi ọlẹ̀ yẹn náà wà yóò rí ìdúkúnlẹ̀ ní búmẹ́ àǹfà ìlì wọ́n wá bẹ́ẹ̀nì kẹtọ̀ kò síbẹ̀ kò separate wọn kò tẹ́ gbé wọn kó

ẹ̀rọ tó ah àtàgbogbo ẹ̀rú yóò ah kílẹ̀ ìdánwò yìí ah ní ti wá kó wá láhàlẹ̀ yóò bá lọ́nà ọ̀fẹ́ nìkan jà tọ́ ọ̀rọ̀ gbogbo lójú yóò wá bó kálukú jà lọ wàhálà tó wá gbé lérí tó ṣẹlẹ̀ ń yóò wá pọ̀ ju wàhálà tó ṣẹlẹ̀ dání ẹ́ ó pè mí fún oníkẹ́sí ní àwọn ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ kọ́rẹ́kẹ̀ kankan ó sọ ní Yusuf gbàgbé ẹ̀ ó dẹ̀ sọ fún mi pé gbàsẹ́ fìgì rìzẹ́mbìk ọwà wọ́nà tó ra foríjì hàn ọwà foríjì hàn ìnáki kúntì mí ọ̀tán tó ibi tó bá dé yẹn ìyàwó tó wá dáwọ́ ó ń pọ̀ sínú pé òkè china ti rí tí mo rí ọlẹ́wà kan. Rọ́yọ́ ti lè rọ́jìlì mi àpùwẹ̀lì màwáàna. Wọ́n ní kí ọkùnrin ó ní ẹ́ ìjọ ń gan nínú àwọn nǹkan tí èdè kéyàn dé sí ara lé rẹ̀ ni, bọ́yá ìyàwó rẹ̀ ni, bọ́yá àwọn ọmọ rẹ̀ ni, bóyá wọn aláàtúmọ̀ rẹ̀ ní abẹ́ tó tẹ̀ lọ ah, ẹ̀wọ̀ gbogbo tó bá tẹ̀ wá ẹlùmí mẹ́lọ́kùnrin gan tí wà láàrẹ pọ̀dé tí ìjò rẹ̀ pọ̀dé ẹlùmí gbogbo tó bá tẹ̀ pàtẹ́nì mọ́ ọmọ rẹ̀ ní ah, àwọn aláàtúmọ̀ rẹ̀ ní tó tẹ̀ mọ́ ìfẹ́ ìdákùnrin ní ìfẹ́ ni wà aláàrẹ lọ́dọ̀ rẹ̀ torí pé dàyúùsù ni ẹni yẹn dàyúùsù àníbi sọ́lọ́ máa wà ní ọ̀sẹ́lẹ̀ náà lọ́wọ́ ọ̀sọ̀ pé ẹ̀rì inú àwọn èèyàn tí wọ́n fi àjẹ́lọ́wà jọ ìrìn àdìyàmù àjàyù àlẹ́lì ìfẹ́rò fi ààrì gẹ́gẹ́ máa ń fi fáwọn ará ilé rẹ̀ náà wàhúnà ẹ̀lẹ́mtẹ́dà nínú gọ́ìbà wọ́n ní ààrí ìjò kankan lára ọkùnrin wà máa rí ìdàwáyé kò lè hà ẹni gbogbo láti pé Yusuf lọ sí ìná pẹ̀lú ìyàwó ọba yìí bàáta ọmọ ọ̀dọ́tọ̀ ó sẹ̀lẹ́kì ẹ̀wọ̀n tó ní kóhun ti dìná níbi ayé ọlọ́pàá tí ń sọ pé kọ́ọ̀lá rọ́pì ìjìnà àhàbù ilé yẹ mímọ̀ yẹ̀dàúnà ní ilé lọ́bá mẹ́ka قال رب السجن أحب إلي مما يدعون أسب إليهن وأكن من الجاهلين نعم ó ní ìrọlúwà ní àtìsínú àhábò ìláì èmi sì fẹ́ ìrọ̀wọ̀n yẹn o mímọ̀ ẹ̀dẹ̀ òun ní ilé ju kí n lọ kí n lọ ṣe síná lọ ẹ́ wàí látọ́ ṣùgbà á ní kẹ́ìdà hùn tó bá gbé èsì wọn jìnà sí ìrọlúwà ní asùgbò ilẹ̀ yìí náà wà á máa lọ bá wọn àwọn torí pé kìí ṣe ìyàwó ọba nìkan ní pé Yúsùfù mẹ́gbà wọ́n ti di jama àwọn tí wọ́n bú ìyàwó ọba tẹ́lẹ̀ náà gbà kí ni wọ́n ń ṣe wọ́n náà tẹ́sìnú ní wọ́n ní tàbí ní ìwọ̀n ọkùnrin wọ́n ń fẹnu wọ́n fẹ́ ló fún ìyàwó ọba ya ìmúrátìlá ìyàwó ọba oní ló sáájẹ́ kẹ́ni tí ń pè oyè ọmọ ọ̀dọ́ ẹ̀ tí pé kọ́ bá ń ṣe tìna àà ọ̀yẹ́ òun wọ́n ni gbogbo nǹkan lọ́yẹ ni ọkọ̀ adìẹ bí ẹ̀bá fẹ́ má dìẹ nì ọwá sókùn má lọ́nù pé irun pé kò sí rọ́bẹ̀ ní sí ẹ́ wọ́n fún ìyàwó ọba ìyàwó ọba nílẹ̀ ẹ́ tẹ́m̀bù àbí gbogbo àwọn èèyàn jàǹkànjàǹkàn ní òlú wọ́n sọ̀rọ̀ ọwá yìí wọ́n ni ibi tí wọ́n tó gbé wọn sí tí ó ti jòkó máa wulẹ̀ báyìí tọ́jọ́ owó wà ọlá wà ipò wà ẹ̀hẹ́ ó dẹ̀ ní nǹkan tó lè ní pèsè rẹ̀ wọ́n ní gbogbo wọ́n ń tòkù wọ́n fẹ̀yìntì wọ́n jẹun ọwá gbé bí àwọn fruits àwọn vegetables gbogbo fún wọn ọwá fún wọn lọ́bẹ̀ tí wọ́n lè máa fi nígbà tó mú Yusuf jáde sọ́yá ẹ̀rin lọ jáde sí wọn àwọn tó mọ́bẹ̀ lọ sí wọn ń bọ̀bẹ̀ pọ́ọ̀tì kan ẹ́ lẹ́ni tí wọ́n ń wò níwò ẹ̀rí ẹwà Yúsùfù sí ni lè mà ó dà ó sí àwọn ànẹ́bí ọlọ́run bá lè mà ẹ́ wọ́n ni wọ́n jẹ́ fi ọ̀bẹ bu ọwọ́ wọn ọlọ́run lọ sọ́bẹ̀ wọ́n jẹ́ ń fi ọ̀bẹ bu ọwọ́ wọn wọ́n ni ah asájọ lọ́run o eléyìí à kìí ṣe ẹni tí wọ́n máa ń ra mahaza bashara in haza illa malakun karim à eléyìí èsì ẹ̀ ordinary person màláíkà màláíkà kọ́lá kìí ordinary màláíkà màláíkà tó ń lọ pé ìṣẹ̀rọ wẹ̀ mìíràn tí wọ́n gbé àníbi gbó sọ́mà lọ. onígbàtà ó dé sọ́mà kẹta òun gbáyọ̀ǹda fún wọn wọlé jìbìrìlù gbáyọ̀ǹda ábẹ́ ìpẹta ní olóhun ní jìbìrìlù ó ní ta ní pẹ̀lú ẹ̀ ó ní àníbi Muhammad sallallahu alaihi wasallam níṣẹ́ ti gé jíjẹ ló jíṣẹ́ ní ilé ayé ni oníbẹ̀rin ọba sílẹ̀kùn tó fi mú àníbi Muhammad wọ sọ́mà kẹta onígbàtà ó dé sọ́mà kẹta òun Yusuf ó ní Yúsùfù ní láwù ṣàtòrò lẹ́ hàtà ṣàtò aljamal ṣàtòrò aljamal albashar ẹ ìlàjí ẹwà ẹwà tọ́lọ̀ ń fún àwọn èèyàn yẹn ìlàjí rẹ̀ ni Yúsùfù ní ẹwà wo ìlàjí ó kún gbogbo àwọn ẹ̀dá yóò fi ṣí ẹ̀ ẹwà wo fún ọ́sá ní tèmi àti ẹ́ tí gbogbo èèyàn papọ̀ kọmọ́tì ìtútẹ́ nìkan ṣẹ̀wọ́n ẹgbẹ́ bó làwọn náà ṣe rí ṣe bá rí rẹ̀ bó ní ó ṣe rí sí ẹni tí wọ́n mú tẹ́lẹ̀ pé ó ṣe pẹ̀ pé kó wá bá wọn ṣe àwọn ẹni tí wọ́n padà rí àníbi Yusuf lójú tí wọ́n padà kọ̀ǹfàmù pé kò jẹ̀bi ah, èèyàn kọ́ o eré èèyàn ìtọ́lọ̀ ń dáadé tọ́ dáadáadé eléyìí ààkẹ́sẹ̀yàn ni hádà ìlà mẹ́làkùn kẹrìm màláíkà ni kọ́dà màláíkà alápàlẹ̀ tọ́lọ̀ yìí ṣe ànàbí Yusuf ni alayhi salam a bí àwọn wàhálà iṣẹ́ wá pọ̀ tó àwọn ìyẹn náà wọ́n padà wá sọ́pọ̀ tìyàwó ọba yẹn pé kọ́dá yàwó àbálòmù ìgbà tó ń jọ fún kó dáyàwó ọba lóhun tó rí pé ẹ̀yìn tó ẹ̀kẹ́ bá rí ẹ̀ bá rí náà èmi lẹ́ tó ń confuse ọ̀dá ìyàwó ọba wá sọ fún àwọn ẹ̀mẹ̀wà àwọn ìgbógbò èèyàn pé tí ò bá ti ṣe tí mo ní ó ṣeun kọmọ ṣe tí mo ní ó ṣeun á fi fẹ́wọ̀n yọ́ wù ẹ̀wọ̀n dáadáa ni ọwá sọ pé kọ́ọ̀lá rọ́bì àtijìnà àhábò ilẹ̀ nígbà yẹ̀dà ìrìnà nílé a olúwa mi ẹ̀wọ̀n tẹ́ni lọ́rùn ju tí ó ń pè bí síyàrá wàyí dáadáa ṣùfà á nì tó bá wá gbé káìdà hùn ètè wọn kúò fún mi àtìbọ̀ ilẹ̀ yìí máa lọ ó tẹ́ torípé òun náà bẹ̀rù pé bóhun ṣe dúó yìí tóhun lè máa dúó bẹ̀ lọ tẹ̀rù pé bá wà ní àwọn àyè kan tí bá mẹ́lẹ̀jà ti ṣe tọ́lọ́ ní ṣọ́gù tí ṣọ́gù yóò mọ̀ wípé ìmẹ́ni ni ò tó wà àti máa kọ̀ntínú lọ Ibé, ìdí tí mo bá dé báyìí, mo ní ìyánú rẹ̀ ọlọ́run Yusuf náà kọ́ntáàkì ọlọ́run pé ọlọ́run ní ìfẹ́ ṣe tí wọ́n àmọ́sọ̀ bá ṣe èdè wọn yípo ẹ̀ kí mọ́ lọ padà jí sí wọn wà á kó minẹ̀ di àìlì kí mọ́ àti aláìmọ̀kan lẹ́yìn ìgbà mo ti mọ̀ pé kan yóò dá tó pé tó máa lọ ṣe ìfẹ́ kó rí bẹ́ẹ̀ àwọn bẹ́ẹ̀ ká jọ lè tábà jọ wà lọ́ọ̀yì a máa ẹ̀jọ́yìn táwa náà ṣe a máa ẹ̀jọ́yìn láìpẹ́ a máa rí dùnú wà lọ́ọ̀yì a máa rí wọ́nlọ́ọ̀yì lórí ilé ọ̀pàdà jẹ́ tiwa wọ́nlọ́ọ̀yì èyí ma rí jọmọ̀ onídí dọ̀la wà dẹ̀ ma ní kọ̀kàbalẹ̀ láti rí pé àà ah, níta ń ṣe òtítà bí ṣùgbọ́n ẹ̀yìn rí ọ̀dà torí pé wọ́n náà rí pé àkọ̀ ah, lẹ́bọ̀ lẹ́rù àmọ́ àwọn ẹ̀sẹ̀ gbàǹkùgbàǹkù lẹ́rù ní ti ṣe ọlọ́run dájú yóò tún ọ̀wá òtún tẹ́wọ́ nínú àwọn nǹkan tó ní tó yẹ mú léèyàn fún ojú ẹsẹ̀ òun náà ní pé àìsí àìsí ìdé kọ́lọ́hún tún àti ìlú rẹ̀ gan ọmọ bóyá náà ń pa ẹ̀sìn ẹ̀ ń pa ájọ ni gbogbo àti bọ̀tán bọ̀ àti kàyẹ́ lánàá àti bọ̀tán bọ̀ tó bá ń rí bí ẹra fẹ́sẹ̀ àti bọ̀tá rẹ̀ lórí o nẹ́tù àbọ́tá ẹgbẹ́ ìpínlẹ̀ ló kó sí ó ó dẹ̀ lágbára ó <clears throat> láyé sí Ó gbà pé lágbára àti wà á na wọ́n bá wù sàárà ilẹ̀ yàtìmù. ó gbà pé tí ọlọ́run ò bá kò tẹ́kì wọn wàyà sí fánù òkè ìdáhùn ni. ó gbà burú ipò ohun kó má kó má ṣe àbúrú jẹ́ kó ṣe yìí. sọ́ọ́bà ilẹ̀ yìí ń nàbì sọ́ọ̀bì yìí. a yóò padà lójú kòkòrò sí o. bàtà ẹ̀ nà mí nà lè jẹ́ àìsí yóò wá dalẹ́ nù kan. ojú ìtùtù wá nìyí ó ní wàhálà ní kàmáàdì màáyọ́tì bí rọ́bìhì wà ní lẹ́fẹ̀. eléyìí nínú pípé pé á ọmọ olú ara rẹ̀ gan àwọn àníbẹ̀ ọlọ́run ọlọ́ ọlọ́run máa ń sá àwọn lẹ́tà gbé ó máa ń ní ìmọ̀ ọlọ́run ọba àmọ̀dájú máa ń bẹ fáwọn. so eléyìí ni Yusuf ṣe táwọn náà máa mú ẹ̀kọ́ ń bẹ̀ pé ní táwọn náà mọ̀ ọlọ́run ọba táwọn náà mọ̀ ọlọ́run ọba dé ẹjẹ́ kọ́ máa hàn nínú sẹ́ǹsì wa ẹjọ́ kó máa wọ̀n nínú wà sí wa ẹjọ́ kó máa wà kọ́ máa hàn nínú gbéṣẹ́ wa ẹ́ ọ̀rọ̀ tọ́lọ́wọ́ bá sọ yìí wọ́n ni wúnà lè ìsàtí àdá àhábù wúnà lè ìsàtí alábábí àmìnà tẹ̀fì wọ́n ni báàbù sí pé mo pèsè àkọ́ لأنه لم يحب ما يدعونه إليه قط. إن في وقت يعني وقت يقول لي بيري راني ẹgbẹ́gbẹ́ bá ní kẹ̀mí bí a ṣe gbogbo ilé yìí tẹ́lé ìnà dàmá mọ́kàn mú ilé yìí wọ́n ní kéjọ pé ibi tí a pè sí pípọ́ wá jìnà kéjọ pé ó tẹ̀ wá lè sọ pé bóyá òun lè pọ̀ sí dàrẹ̀ pọ̀ kò ní bẹ̀rẹ̀ rárá ni èyí tí ó gbà lódodo yẹn òun ni pípọ́ mọ́ ṣe òun òun ó wọ́n torí bóun ò ṣe òun lòun mú ìtumọ̀ orí fún mẹ́rin náà wà ní nàmà ṣàwọ́ wọ́n ní nǹkan méjèèjì ọwọ́ ẹ̀wọ̀n àbúrò ni kó tẹ́ sínà àbúrò ni na fàáta wa ṣàrọ̀ ilẹ̀ alàlàáàkà ọgbọ̀nà máa burú kanú méjì nínú kọ́rọ̀ amọ́lọ sí sínà rẹ̀ gẹ́gẹ́ kọjẹ́ yusufu sínà وإن كان في أهلهما مشقة وفي الآخر لذة wọ́n ní bó tẹ̀yọ́ pé ẹ́ mẹ́ṣàkọ̀ ìdàmúdàbò níbẹ̀ nìkan kéèyàn wẹ́wọ̀n tó ẹgbẹ́ yóò ní fara rí wà bẹ̀ ọlọ́run ò ní jẹ́ kárógún ẹ̀wọ̀n ohun gbogbo tó gbé wa ọlọ́run ò ní jẹ́ kó tẹ̀lẹ̀ sí wa nínú oore tọ́lọ́wọ́n bá ṣe fún wa ọlọ́wọ́n bá wò mọ́ gbà lọ́wọ́ ẹni kọ̀ọ̀kan wa tẹ̀mọ́ gbà kò nínú ìlú wa má pàkíyèsí wa sí láti mọ ìdẹ̀ra tí ṣe ní freedom tani wọ̀gbọ́ ìròyìn lánlá ẹjá tí a fẹ́ máa wá ti àbúrú fáwọn ìjẹ́fẹ́ máa sọ́sọ́ kúsọ lọ́dún náà lọ́hùn àwọn tàbá wà ń tàbá gbàgbé mo ní wọn ò ní dúró ní ọjọ́ olóko gọọmẹ̀ntì wọ́n lè dúró èkó yìí o àmọ́ a drop drop of blood lọ́rùn ni ẹ̀rí dúró lé ọjọ́ yìí àwa rí àwọn èèyàn tó kún wa a that that gbé gba legal way a ní kọ̀mí súnà kùránì tẹ́fẹ́ dáagbà àwọn èèyàn lọ́wọ́ àdísì tẹ́fẹ́ máa dáagbà òun làwọ́ kan máa tó a wà fi ẹ̀mí ṣe gbogbo bí ó bá jí ṣe wà tí àwọn àwọn àwọn àwọn àti lọ́nà tẹ́bá wọnú àmìwò kankan àwọn àwọn ọwọ́ bẹ̀rẹ̀ a wá ṣe ìyẹwà súnmọ́ jẹ́ta ti padà lọ parọ́ nìyẹn ọ̀rọ̀ padà wá dé police station àwọn náà àtẹ̀yìn wá sẹ́yìn àwọn náà wọ́n padà dálé bí dáa kódà wọ́n tún sọ ń bẹ̀ẹ̀ ẹni ẹ̀wọ̀n láwọn ilé àwọn alàtún padà bá wọn bẹ̀rẹ̀ àmọ́wádé séjì kánjọ́ kàtí wèé tí rojú tọrọ wọ́n gbáyọ̀ dágbé mọ́ fẹ́ lọ kírun àfá ẹ̀ lè lọ ní Allahu Akbar títóbi Ọlọ́run lájọ́ mo ti wà láyé ní ìgbàrún lálọ́dẹ̀ ní kankan rí pé mọ́ fẹ́ lọ kírun ó tán gbáyọ̀ dẹ̀ tó fún mi tẹ́lí freedom wàlọ́yì ọgọ́ orin ní nínà ni ọlọ́run ọjọ́ jáde mọ́gbà kú lọ ẹnì kọ̀ọ̀kan wọn ìfọkànbalẹ̀ tó pé gbọ́rọ̀ mọ́ta sí fẹ́ nìkọ̀ọ̀kan wọn náà kí la fẹ́ fàyọ ń bẹ̀ òun ní pé anábì Yusuf alayhi salam ọkàn ìdílé wa ni ẹ ẹskis mo fẹ́ lọ kí òun à kò sáyé èyí tó àwọn táìmù ká ọjọ́ mọ̀ ń lọ ọjọ́ mọ̀ ń lọ ókè àwọn kan wọ́n wá dé mọ́nulé yẹ́ ìdí tí wọ́n wà nù ọlọ́mọ ti jọ abẹ́ gbogbo àwọn kọmọwọ́ mẹ́sẹ̀ náà tí wọ́n kó ọlọ́ọ̀bà kọjọ ìjáde kọmọ́sà fún wọn ní ìtúsílẹ̀ àwọn mí táwọn kan gbà jẹ́ àwọn tó aláhàgbà àwọn kan lọ bẹ àwọn àpé ní yàtàwò wọ́n nígbà táwọn débẹ̀ wọ́n láwọn ń bè lọ́wọ́ àwọn kan pé kí ló gbé ilé e ìgbà ní àmọ́ akàbára ń dìgbà iná àwọn ọmọ tó gbá àwọn débìbà àwọn kàbára àwọn bíbà ìwọ́n kàn kọ́ àwọn débìbà iná ni wọ́n ò dẹ̀ àwọn ẹ̀mọ̀ àwọn bẹ̀rẹ̀ lọ́wọ́ ẹnibi tẹ́lẹ̀ mi ti ń sọ ọdọ̀ ń sọ fún àbẹ̀lọ́bà kọba tẹ́lẹ̀ àwọn ìjọba wa ní tí ó lórí fáwa kọlọ́bà kọjọ jáde kọba wa kọ́ wọn sọ́nà lè gbogbo gbéṣẹ́ wọn ìlú wa náà kọlọ́bà kọba jọ dájú báyìí lọ so òun ní pé èyàn mọ̀bẹ́ lọ́n ní o abúrúpọ̀ ọlọ́dẹ̀ dáhùn èèyàn o kọlọ́mọ́ fàbúrú ṣe wa dáadáa tó bá ṣe ewu wo nǹkan inú ká níbi Yusuf ọmọ gbádùn obìnrin ìyàwó ọba àbí ó dẹ̀ ẹ́ ó dẹ̀ ẹ̀wọ̀n ẹ̀wọ̀n yẹn òun wá nínú aburú méjì ọ̀kan ní gbádùn tó lákòókò ẹ́ bẹ́ẹ̀ ni ọ̀kan wọ́n ń sọ̀lá yìí lọ pé lẹ́ẹ̀kìn bímọ ẹ̀yà tàbọ̀tàbà àlẹ́ àfíríkà lẹ́dẹ̀ẹ́dì mi máa fi ẹ̀sìn lẹ́yìn wọ̀sùn ìlàkìbà. ó ní láàkín bímọ ẹ̀yà tàbọ̀tàbà àlẹ́ àfíríkà aláàbá ni máa fi àti láìwà sí ilẹ̀ ní pé ìgbádùn jẹ́ lẹ́nu yẹ́ kòtòrò lẹ́wù ìbẹ̀ẹ́lì ohun òjì ẹ̀rọ púpọ̀ wọ́n lọ sí pé ah, ọlọ́run yíyẹ wọ́n fi látàrí mí ẹ̀sìmẹ́lì mẹ́ṣẹ́kọ̀ sí dáàtì láà ẹ wá wo èyí tó ní ìnira wọn ẹ́ tí yẹn bá lọ gbé ìnira yẹn tó lọ torí ọlọ́run gbé ìnira yẹn tó gbé mọ́ra ọ̀sọ́bùrù alá ọ̀sọ́bùrù alá nàwáyì àwọn àdánwò tí bá ń bẹ̀ tó ti sùúrù lórí ẹ̀ mọ̀ntìrọ́gìlì fáwọn tó wá ń retí títa yá àrànjẹ́ ọlọ́run ọba òdúrú máa wọ́ ìtàhálà fi kúlè wá ti dá ìyẹ̀láwò fi tàkìlìsì wọ́n ní bẹ́ẹ̀ ni tó wájọ́ pé wọ́n ń lọ lọ́ba ní gbogbo ọkọ̀ ìyẹn ni àníbì Yusuf ti kiri ó gbọ́lá fún ẹ́ wàdẹ́sìnà sí ìtẹ́ ọlọ́run ọba واستسلم لله كعادة الأنبياء والصالحين كعادة الأنبياء والصالحين كذلك تتعوى نجو wàhánàwó tààlà láyẹ́kù òṣùwà ìlàhù torí pé ọlọ́run ọba yẹ ní kẹ́kọ̀ọ́ lè gbé nira ẹni kẹ́kọ̀ọ́ lè gbá burúkú fún ẹ̀ ìlàhù àbàbọ̀ náà fi kọ́lì tààlà yusuf alayhi salatu wa salam ẹni níbi ọ̀rọ̀ ọlọ́ọ̀bá tọ́lọ̀ طلب سؤال الله وسؤاله أن يثبت القلب على دينه أبتلون وباني تلون قبتلين قبولو نعم ويصرفه إلى طاعته ودجلون لدي ما تجد الله وإلا فإذا لم يثبت القلب صبى إلى الأمرين بالذنوب تلون وباني جوه جوه تلون أصاب من الجاهل وجلائي مكان قوله تعالى ما كان أولا ما تصبعي wàhílà tó fi wọ́n ní kí ìdáhùn náà bù ilẹ̀ yìí náà wà fún mi náà jẹ́ àìlè pé ọlọ́run gbé gbé èdè wọn yìí kò fi tí ò bá gbé bèé kò fún mi à mo lè padà dá aláìmọ̀kan tí dára wọn o yìí anna ilmu wal akli yẹn kò wá ní sọ àìbáwọmọ ilẹ̀ lọ́kọ̀ yìí eléyìí àápọ̀ mú bẹ́ẹ̀ inú ẹ̀kọ́ ìmọ̀ táyọ̀ ọ̀nà ayà yìí ni pé ìmà àti làákàyè àwọn méjèèjì a máa pe ẹni bá ní lọ sí dáadáa ní náà ah. wọ̀yẹn àyẹ́ni yìí a ní ṣẹ́rù yóò dẹ̀ máa kọ ìmà àti làákàyè máa ń pèyàn kó bí aburú ní náà wà á nílẹ̀ jẹ́ àjẹ́dù sọ ayíwá ilẹ̀ mọ̀ àpá àti hawa náà bẹ́ẹ̀ ni àìmọ̀kan tẹ̀rá ìmọ̀kan láti máa jọ pé ibi tẹ́ bá ti sàlàyé ọ̀rọ̀ lọ́n ẹ̀kọ́ tọ́lọ́n ìṣètọ́lọ́n ká máa lé fún bẹ̀ ká máa wà ń bẹ̀ orí

ó bá ń ṣe àìmọ̀kán máa ń pè yán lọ lórí oṣù pẹ́ kí wá ní àìmẹ́yẹ tí ó ń tètè báyìí lọ kódà ó lè sọ́dọ̀ lówó ẹ́ láti dẹ̀gan ó lè fọ́ ní ó lè fọ́ láwọn opportunity tí wà fi lọ tẹ́rọ lè sponsor rẹ tó fi jí kíní àìmọ̀kán yọ́ máa fún yàn ní àmà níbi tí ò sórí mẹ́rin àìmọ̀kan yóò mọ̀ wá ṣe àìdá lọ́sọ̀ọ́ àìmọ̀kan yóò mọ̀ jẹ́ kéèyàn mọ̀ rí ìṣẹ́ ẹnu bí ìgbà tó yẹ pé nǹkan tí èèyàn lè gbàbẹ̀ ga ni àìmọ̀kan yóò jẹ́ kéèyàn mọ̀ rí ẹ̀ṣẹ̀ opportunity kò ní jẹ́ kéèyàn mọ̀ rí pé àkóbá ni àìmọ̀kan yóò jẹ́ kéèyàn pé ìṣẹ́ tó lè kó bá ni tó jẹ́ pọ́ìsì fún yín tó jẹ́ ìnira fún ni tó jẹ́ ewu fún ni àìmọ̀kan lè lọ sọ ní síbẹ̀ lẹ́ni tí náà nínú àwọn àǹfààní tàà mún bí ayà yìí yẹn fẹ̀yìn náà ẹ̀dà jẹ́ ẹ̀yìn wọ́n ní àìnú àwọn àmàta tó mú lórí ayà yìí náà yìí wọ́n ní àìmọ̀kan o yẹ́nàwó ẹ́sàwọ̀ lẹ́zẹ̀tàn pàlílẹ̀tùn mùnàgọ́fẹ̀tàn alẹ́lẹ́zẹ̀tìn mùtàtàbíà wọ́n ní adùn kékeré ṣẹ́rí àìmọ̀kan òun ó máa mú àwọn adùn kékeré adùn kékeré èyí ó wà gbọ́ lábúgbé à ah, ẹwò ẹgbàtí ká máa bẹ́rẹ̀ yìí na ọlọ́tún lè sàánú wa àìmọ̀kan ní jẹ́bẹ̀ yóò jẹ́ kí mú adùn kékeré yóò wájú fún ọgbọ́lá fún lórí àwọn adùn tó jọ pé ó jẹ́ adùn ńláńlá tẹ́yìn mọ̀ rí orílẹ̀ wàṣàwátì tíyẹn bá jọ pé gbé adùn kékeré yìí ó lè lú sí adùn ńláńlá tó fi lè wà jẹ́nà wàmìn àtàrọ̀ wàmìn àtàrọ̀ aláhádà fàmìn àjìhàlmìn kẹrí ẹni yóò tó bá jọ pé adùn kékeré ni adùn tayé bẹ́yàdùn sínà bẹ́yàdùn ọtí bẹ́yàdùn kọmọ nǹkan àdíkọ́ adùn ẹ̀rì ìṣẹ́gbẹ́sọ́ àti adùn ìyapa ọlọ́wọ́ ọkàn àlọ́ sí ilé tó lè mú wà ní jẹ́nà ẹni bá dán wò àìmọ̀kan máa ń gbìyàn lọ́rẹ̀ tí ó fi dán wò ẹni bá wá dán wò ẹ dákun ló já láìmọ̀kan ju ẹnìyẹn lọ tẹ́lí tánàbí Yusuf ń ṣe yìí ẹ̀kọ́ lọ́lọ́run tó kọ́ àwa náà kí n tó yẹ ká ṣe nìyẹn ká máa wo ìdẹ̀ra tọ̀dọ̀ Ọlọ́run ká máa wo ìdẹ̀ra a lè rí ṣáṣà lérí nǹkan yìí ká máa wo tá a bá wò yẹn àní lè rí adùn ìgbẹ̀yẹn فإن العلم والعقل فإن العلم والعقل يدعو إلى تقديم أعظم المصلحتين وأعظم اللذتين تري إما أتلاقي وما أقل لنبي كيما إيسوسو تبيتو تاجي adùn tó láàájì láàmà ń pèèyàn lọ oládùn lọ́lọ́run ọba ọ̀. ويحذر ما كان محمود العاقبة. Ìtíjẹ́ ìrẹ́ ọjà ìbẹ̀lì máa ń pèèyàn lọ ìfí àdìdò ní èmì ní insha Allah ta'ala lábẹ́ ilé iná látọ́kàn sínú na lọ́la ó ní àwọn ìmà alfawáì òwúwálù alfawáì tó dà ẹgbẹ́ ìyá pọ́lábáì a tún máa mú nínú ayà insha Allah ta'ala látọ́kàn sínú ní ọ̀la abẹ́ Allah subhanahu wa ta'ala ìfí àgbọ́ ìfí àzọ́ ọlọ́ba kọjọ kí

ọlọ́run bá kójúkójú tó fi kọ́ wa ní mẹ́jẹ̀kójú tó tako àwọn àjọ ọlọ́run ya ìmọ̀ tó wá pọ̀ tó ń ya àlùbáríkà tí ó wúlò ọlọ́run mẹ́ta sí fún wa ìmọ̀ wa ìmọ̀ tá ń sọ̀rọ̀ dọ̀ lọ́ba òyìnbó tí ó sáǹfààní mẹ́ta sí fẹ́ ń kọ̀ọ̀kan wa. àwa bí Allah subhanahu wa oríire ẹnìkọ̀ọ̀kan wa kọ́mọ́sá jẹ́ òkàlẹ́ fẹ́nìkọ̀ọ̀kan oríire alàjámọ̀ fẹ́ta ti fẹ́nìkọ̀ọ̀kan wa a fi àdúgbò yìí rántí àwọn ọmọ ìyá wa níbi dúdú orísun àwọn mùsùlùmí ní ọ̀nà ìyẹn gbogbo apáta ẹ̀dàpẹ̀jámọ̀ sàdúà jáde gbogbo wa ìlú àwọn mùsùlùmí àwọn ọ̀tá kìíní àtọ̀tá kejì wọ́n ti parapọ̀ báyìí wọ́n ti ń dáná sun ìlú àwọn mùsùlùmí o nkálukú wa àmàbẹ̀lọ́ òun náà ni mọ́mílá pátábàbíà sòdíyà àtàwọn tó wà ní ìsìlámíyà ìlú islam àwọn tí wọ́n bára wọn jà kàkà tó ń lú lórí ìjà tí wọ́n bára wọn jà nígbàtí ẹ̀bá tí ìlú méjì bá ń bára wọn jà ẹgbẹ́ ìlú méjì ẹ̀nà lọ ẹgbẹ́ ìjà wọn wọ́n wá lọ ẹ̀kàdé tiẹ̀ káàkiri ilẹ̀ lárúbáwá ọ̀rọ̀ kan nínú àwọn olóyè àwọn ìdíjì àwọn ìbò trump ó ni àwọn kọ́ńtì mẹ́wàá mẹ́rin lákan bẹ gbogbo yányán yá ẹ̀dẹ̀dẹ̀ fóònù rẹ̀ tí wọ́n kà máa sọ pé kí wọ́n kó lùdí tí wọ́n lè tẹ́yìn ò lè tọrọ ẹ̀ fún lòdí àmọ́ gbogbo tí a ti lọ báwa ti dédé rẹ̀ báwọn yìí gbogbo tó gbé ìmọ̀ ní ọgbogbo àwọn èèyàn látàyé ọlọ́run mọ́jẹ kó pẹ́ ọ̀pá tó ní fún aláyé nílà ìfún tó lọ fún ní dájú jámọ̀ ẹ̀ àti tóbi àti ọlọ́run ọba báwọn báwọn pẹ̀lú dédé rẹ̀ ọmọ ń di alábòsí ẹni ó dẹ̀ mọ́ mọ́ àwọn alábòsí ó gba tó sábòsí nù ọlọ́run mọ́jẹ kó lọ ẹ kí ni ó ṣe ó mọ́rọ̀ ẹyọ kan nínú Ramadan ó ṣe dédé ẹni tó ti ájú pẹ̀lú ìlẹ́sàn àwọn ẹmọ wa ń so ìlú ìlú tí ó tó nǹkan kan ìlú mélòó gbogbo olùbá gbígbà pé àwọn ọmọ ìgbésọ ẹja dá wa láàlẹ́ ò lè fi pa gbogbo ní ẹran ẹwà ní kí gbogbo sàúdí gbogbo wọn sápò lù wọn gbogbo ibi tí ẹ sápò wà ní ẹlẹ́sẹ̀kẹsẹ̀ ní orí sáńkì ẹ̀ta gbogbo yẹ kó mẹ́rin 14 countries ẹ̀dá fún ẹ̀dẹ̀ máa sọ pé ẹ̀yin lè ọ̀rẹ́ wọn ẹ̀yin tí wà lábádé ẹ̀yin lẹ́ gbà wọn ẹ̀yin lẹ́ sọ wọn láti bá fẹ́ gbó lọ́wọ́ wọn tí wà lábádé ẹ̀wà ní wọ́n sáfò níbo ni wọ́n sá lọ tọ́jọ́ ni wọ́n sáfò ọwọ́ wa ni kí ni níbo fẹ́ kó lu ọnu wọ́n sábà wà gbogbo gbogbo tí wọ́n já mi wájé kí kẹyìn ló lórí fáwọn mùsùlùmí láwọn ọmọ ìyá wa níbẹ̀ wọ́n á ti Allah subhanahu wa ta'ala àdéhùn rẹ̀ ní pé ó là أو مخدا نارا للحرب mọ́tà sí nírọ̀rùn padà bá sọ́jú ìlú fọkànbalẹ̀ gbogbo àwọn aláburú bẹ̀ dákúmọ́ta bá dá wọn lọ́wọ́ kọ́ dákúmọ́ta bá fòkó sí àbúrú lẹ́nu rí wọ́n fi lọ́dọ̀ kàbalẹ̀ wọ ọlọ́run bá àfijọ́ tóbi rẹ̀ fi ọ́ àfijọ́ kan so rẹ̀ fi ọ́ àfijọ́ láìláì lọ́mọ àfijọ́ dákúmọ́ta bá fòkó sí gbogbo àbúrú yìí pé ti àwọn kékeré ti ń bẹ lẹ́yìn rẹ̀ ọlọ́run bá mọ́ta bá sọ́ di pẹ̀tẹ́lẹ̀ dákúmọ́ta kò gbérí mọ́ láìláì wà bá wa gbé ìsìlámù ga ní gbogbo ọ̀nà wàá lọ àánà ní sáàbì dáadáa fún ìsìlámù àtàmùsùn yìí àkólẹ̀kọ́lẹ̀ hàrá